ìtẹ̀síwájú five three six ní five three seven lẹ́ẹ̀fi gbọ́ án kìíní kan níbẹ̀rẹ̀ rẹ̀ wàṣítákàtì náà ìlàrọ̀bì ha fàkọ́ọ̀láti ìyá rọ̀bì akàlà báadí نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير Hadith 537 nínú tíra sọ̀híhù alìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá wàṣítákàtì náàrù ìlàárọ̀bì ha iná mú ẹjọ́ lọ bá olúwa ẹlẹ́dà rẹ̀ fàkọ́ọ̀làtì iná sọ pé ìyá rọ́bì olúwa mi ẹlẹ́dà mi. akàlà bá dí bá dọ́ ìṣe là ń jẹra wa o apá kan mi o. ń jẹ apá kan o nígbàtí iná ò tí rí ní tí ó jẹ àwọn náà sì bẹ̀rẹ̀ sí ní jẹ ara wọn. fàhádìnnà láhà bìnnàfàṣáìnì. Allah wá yọ̀ǹda èémí méjì fún èémí nafasin fi ṣìta èémí kan nígbà òtútù wà nafasin fi sọ́ìf èémí kan nígbà ooru ìyẹn ni pé iná ọmọ mísáyé lẹ́ẹ̀mejì lọ́dún. a mí báwa ṣe ń mí tá à ń mí sókè tá à ń mí sódò yìí breathing ok so òun ọ̀rá àyè mí ni wọ́n fi ń jẹra wọn láti wá reduce jíjẹra wọn o Allah wá yọ̀ǹda pé ìwọ iná ọmọ mi sáyé lẹ́ẹ̀mejì èémí kan máa wáyé nígbà òtútù fi ṣìta wà náfàsìn fi sọ́ìf èémí kan nígbà ooru fahuwa ashaddu ma tajiduna min al-harr anábì ní èémí náà ní ìgbóná tó le jùlọ tẹ́ ẹ máa ń rí ní àsìkò ìgbóná oòrùn ìyẹn tinú ìyẹn èémí tinú ooru nu wàṣádùn máa tẹ̀jìdú náà minazamo harir òun náà sì ni èyí tó le jùlọ tí ẹ máa ń rí nínú ọ̀gìnìtì. iná tá a ní kò sọ́ra fún tá a ní ọmọ wọ̀. ó burú débi pé iná náà wọ́n jẹra wọn. tí ẹja bá wà ní ibùdó wọn a ní tí ẹja bá tóbi jura wọn lọ wọn máa jẹra wọn ni àbí iná tọ́lọ́ ti dá lẹ̀ ó ti dá iná yìí lẹ̀ kó tó dá wa gan tá a ayé ìṣẹ̀dá iná àtàlìjàn náà ó ṣíwájú ìṣẹ̀dá ádámà ádámà lọ́lọ́ ń dákẹ́yìn iná ti wà ńlẹ̀ àlìgánà ti wà ńlẹ̀ tá a bá ní ọmọ ṣiṣẹ́ iná tí tíná bá jẹná ìjẹkújẹ ni ó jẹ ọ́ o. ìjẹkújẹ ló máa jẹ ọ́ sọ wá rí má wípé irú bọ́dì tó lò nílé ayé yìí ló lò nù ná rárá o rárá o awọ ara rẹ yóò nípọn sí i eegun rẹ yóò nípọn sí i nítorí kó o lè gbádùn ìyá náà má ṣiṣẹ́ náà o. má ṣiṣẹ́ iná ọlọ́run ní já wọná o. hadith five three eight ani abi sa'id radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam abridu bi dhuhri fa inna shiddata al min fahi jahannam 538 nina three eight nínú tírà sọ̀híhù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá a ní àbí sa'id láti ọ̀dọ̀ bàbá sa'id kí Allah yọ́nú sí kọ́ọ̀là ó pé kọ́ọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam ògìṣẹ́ aláwò kí ìkẹ́ àti ọ̀là aláwò máa bá a ó pé bi zuhur ẹ jẹ́ kí ó tutù fún ìrun zuhur fàyínà shiddata lahari nítorí pé líle mi ń fa hannam ó ń wá láti ara ríru sókè iná jahannama. báàbùn ali ibrọ́dù bí zohor fi sáfàr orí ọ̀rọ̀ jíjẹ́ kí ìgbóná òòrùn tutù fún ìrún lórí ìrìn àjò lórí ìrìn àjò. hadith 539 عن أبي ذر الجفاري رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فأراد لمؤذن أن يؤذن للظهر فقال النبي صلى الله عليه وسلم أبرد ثم أراد أن يؤذن فقال له أبرد حتى رأينا فيئة تلول فقال النبي صلى الله عليه وسلم إن شدة الحر من فيه جهنم فإذا اشتد الحر فأبردوا بالصلاة وقال ابن عباس تتفجأ أي تتمجل adi 539 nínú tíra alibukori àti ìtumọ̀ rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá a ní àbí zari àlègbìfàárí láti ọ̀dọ̀ bàbá zari gbìfàárí kí Allah yọ́nú sí kọ́ọ̀là ó sọ pé kunna ma'a nabiyyi sallallahu alayhi safarin. a wà pẹ̀lú ànábì kí ìkẹ́ àti ọlàlọ́ máa bá a fi sáfàrìn lórí ìrìn àjò kan a pẹ̀lú ànábì lórí ìrìn àjò kan fa àrọ́ lè zuhur olùpẹ̀rún sì fẹ́ pe ìrun fún zuhur olùpẹ̀rún fẹ́ pe fún zuhur. fàkọ́ọ́lá nàbíyù sallallahu alayhi wa sallam ànábì wa sọ pé abrid jẹ́ kó tutù fúnmá àrọ́ọ̀dá anyu azina lẹ́yìn náà ó tún gbèrò ó tún fẹ́ pe ìrun náà fàkọ́ọ́lá láhù ànábì sọ fún pé abrid jẹ́ kó tutù àtàrọ̀ haina fàyà atulul ànábì Ìsá ń fún ní sùúrù pé mú sùúrù títí a fi rí òjì òjì ìyàtàrí tá a fi rí òjì oòrùn ìyàtàrí lára ilẹ̀ tó yọké tó sì jà sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ máa fẹ́ kírun lórí lọ́gán tí òjì tíntín bá ti yọ lára anything standing object anything standing object nílẹ̀ tí wọ́n o nílẹ̀ tí wọ́n lórí ti wọlé lásìkò táwa wáyé nílùú Ìbàdàn yìí lásìkò tó ń rùn kan àtàrí lọ́wọ́lọ́wọ́ báyìí òjì wa ọfẹ́ dé orunkun wa ìwọ náà tó di láago méjìlá lónìí aago méjìlá àbọ̀ aago méjìlá àbọ̀ ni òrùn kàtà nílùú Ìbàdàn láàrin méjìlá àbọ̀ sí five minutes to lásìkò tí òrùn kàtà rí ìwọ náà bọ́ ọ̀tà kó o dúró rẹ kó o wo dé. ohun tí ń ṣẹlẹ̀ nílùú tiwọn òun nìyẹn nàbí yìí sallallahu alayhi wa sallam sọ pé inna jahannam dájúdájú ilé kókó ó ń wáyé látara ríru sókè iná ni o fàìdà nígbà tí bá le fàábùrì dúbì sọ́lá ẹ ṣe sùúrù fúrun o ẹ jẹ́ kílẹ̀ tutù o wàkọ́ọ̀là ibùnú abbas ibùnú abbas sọ pé tàtàfà yahoo ọ̀rọ̀ yìí jẹ́ yọnu Qur'an nínú súrọ́tù anahal Qur'an sixteen verse forty eight kẹ́lìmọ̀ ìjẹyọ́ ń tàtàfà yahoo. tàtàfà yàrò ìtumọ̀ rẹ̀ ni pé ma má yàlù kí nǹkan máa yíra padà tẹ́ ẹ bá wo òòrùn tọ́ba bọ́ta ní ìsìn lásìkò tá a wà nílùú wa yìí a wà ní ten thirty a.m. tọ́ba dó síta ó rí i pé tọ́ba kọjú síbi tí òòrùn ti ń yọ tàbó kẹ̀yìn síbi tí òòrùn ti ń yọ ó rí i pé òjì rẹ̀ ó wà ní sáìdì ibi tó òòrùn ó ti wá wọ̀ ok òjì rẹ̀ á bọ́ sí sáìdì ibi tí òòrùn ti wá wọ̀ sáìdì ibi tí òòrùn ti ń yọ ń luwa rè tó bá wá dúró báyìí òjì rẹ̀ ibi tó máa fọ́ọ̀sì rè tàtàfà yà ò òjì yẹn yóò wá yíra padà kúrò ṣáìdì ibi tó wáyìí nígbà tí oòrùn náà bá ti ń lọ báyìí tóòrùn yẹn bá fi lè wá bọ́ sí ṣáìdì ibi tóòrùn ti ń wọ̀ òjì yẹn ló ti wá bọ́ sí ṣáìdì ibi tí ó ti yọ ìtumọ̀ tatafáyàwó nìyẹn pé òjì rẹ o kò dúró síbì o látàárọ̀ títí di ìrọ̀lẹ́ o. a wà ní sáìdì kan lásìkò kan a tún kúrò mẹ́ a tún bọ́ sí sáìdì míì lásìkò míì. ibi tí wọ́n ti yọ fáìwù nu ìyẹn ni pé nígbà tí òòrùn yọ ó ń rìn bọ̀ títí nígbà tó yọ yẹn opposite side ẹ̀ lòjì rẹ̀ wà nígbà tó bá dé àárín gbogbo sánmà tẹ́ bá wà nírú Saudi Arabia òjì yẹn á bọ́ sí àtẹlẹsẹ̀ yín tẹ́ bá wà nírú Nàìjíríà táwa wáyìí òjì yẹn ò ní bọ́ sí àtẹlẹsẹ̀ yín torí pé kọ̀tà ńlẹ̀ ó ṣẹ́kù ńlẹ̀ ni sí midway á sí midway lọ́gán tí òòrùn yẹn tó bá ti yí àtàrí báyìí òjì náà òun náà yẹ̀gbọ́ sí báyìí wọ́n èyí sí ní the same direction tí òòrùn bá yọ báyìí òjì yóò mú tiẹ̀ báyìí tí òòrùn bá ti bọ́ sí bíi òjì náà tí òòrùn bá ti bọ́ sáìdì bíi báyìí òjì náà bọ́ sí sáìdì bíi báyìí ìgbà tí o lè rí òòrùn ní mídù nígbà tóòrùn bá kan àtàrí oríṣi méjì wá ni oríṣi àkọ́kọ́ òun ni pé kọ́mọ́wulẹ̀ rí òjì kankan máa ń lẹ̀ yẹn ti bọ́ sí midu sámà nìyẹn gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní Saudi ní gbogbo gbà nílùú tiwa àsìkò díẹ̀ ni mo fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tó pọ̀ jù ni pé tó ti bọ́ sí midu ó sì rí òjì yẹn ṣùgbọ́n wàá rí láàrin kò ní bọ́ sí láòrùn kò sì ní bọ́ sí wọ̀ side a wà ní àárín méjì lọ́gán tí oòrùn bá tún ti yẹ̀ báyìí òun náà tún yẹ̀ báyìí wọn ìjọ sí ní sáìdì kan náà. gbogbo àdìsí tá a kà yìí ó ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ò common sí gbogbo ayé àmọ́ tó gá sí wípé ó níbi tó ti máa ń ṣẹlẹ̀ ó sì ní àsìkò tó máa ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ni pé ní àsìkò lúúrì kí oòrùn kó mú kọjá ìfaradà ọmọnìyàn àsìkò yìí ni wọ́n ṣí ilẹ̀kùn jáànámà lẹ̀ láti lè fi mí jáde torí pé ilẹ̀kùn jáànámà ọmọ ń wà ní títì pa so wọ́n wà sílẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀kan nínú ẹ̀rùn ẹ̀ẹ̀kan nínú òtútù àbọ̀mọ̀ pa ẹ́sì blọọ̀kù ọmọ pé náà ni ọmọ ọtí mà ọtí mà pa ẹ́sì blọọ̀kù náà ni ìwọ lọ gbé sí orí ìtàn rẹ wò ẹ́sì blọọ̀kù lọ gbé sórí ìtàn wò ọmọ pé ná ní gáìsì lọ́ọ̀kù ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan tutù kò ní kọ́ mọ̀ mú iná lọ́wọ́ pé nǹkan tutù o kò ní kọ́ mọ̀ sí kíni kọ́ mọ̀ mú iná lọ́wọ́ sọ́wọ́ ọ̀mọ̀ pé iná ni wọ́n tàn sí deep freezer tó fi rí ice block ọ̀mọ̀ pé ìpìlẹ̀ ice block iná ni ọ̀ tí mà báwọn. ṣé bí iná lẹ tàn sí fíríjì tí nǹkan náà fi di ohun tó gan iná náà nípìnlẹ̀ ice block iná nì ló fi já sí pé ní àsìkò òtútù yẹn tẹ́ bá sí jáànámà lẹ̀ pé kó tún mí síta òtútù yóò kọjá inú àlà lára àwọn èèyàn tí rẹ̀ bá wá ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o kìí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o àbí ta ló ti ẹ̀xpíríẹ̀nsì ìṣẹ̀lẹ̀ rí ńlẹ̀ Yorùbá kìí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àmọ́ máa ń ṣẹlẹ̀ lókè ọya torí pé oòrùn òkè ọya bí oòrùn Saudi ni bí oòrùn Saudi ni o kódà oòrùn òkè ọya ó tún fẹ́ẹ̀ mú ju ti Saudi lọ.